المؤلف رحمه الله باب وجوب امر اهله واولاده على من يزيد وسائر من في رعيته بطاعة الله تعالى ونهيهم عن المخالفة وتأديبهم ومنعهم ومنعهم عن ارتكاب منهي عنه قال الله تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وعن أبي هريرة رضي الله عنه قال أخذ الحسن بن علي رضي الله تعالى عنهما تمرة من تمرة السرقة فجعلها في فيه فقال رسول الله صلى الله عليه وآله وسلم قيس قيس ارمي بها أما علمت أنا لا نأخذ الصدقة متفق عليه وفي رواية أما أما أما علمت أنا لا نأكل الصدقة متفق عليه وفي رواية إنا لا إنا لا تحل لنا صدقة وقالوا كيف كيف يقال في سكان الخاء ويقال بقصرها مع التنوين وهي كلمة الزجر للصبي عن المقتضارات وكان الحسن رضي الله تعالى عنه صريا وعن أبي حفص بن عمر بن أبي سلمة عبد الله بن عبد الابد ربيب رسول الله صلى الله عليه وسلم قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وآله وسلم وكانت يدي تفتيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله سم الله تعالى سم الله تعالى وقل بيمينه وقل مما يليه فما زالت تلك النعمة بعد متفق عليه وتفيش تدور في نواحي الصحبة وعن ابن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته والإمام راع ومفعول عن رعيته بدون الواو والإمام راع بدون الواو والإمام سوى والإمام فيها إمام راع ومفعول عن رعيته والرجل راع في أهله ومفعول عن رعيته والمرأة راعية في بيت في بيت زوجها ومسؤولة عن رعيتها ولخادم راع في مال سيده ومسؤول عن رعيته وكلكم راع ومسؤول عن رعيته متفق عليه وعن عمرو بن شعيب عن أبي عن جده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع حديث حسن رواه أبو داود بإسناد حسن وعن أبي ثريا صبرة بن معبد الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم علموا الصبي علموا الصبي الصلاة لسبع سنين واضربوه عليها في عشر سنين حديث حسن رواه أبو داود الترمذي وقال حديث حسن ولفظ أبي داود ولفظ أبي داود أبي داود مر الصبي بالصلاة إذا بلغ سبع سنين مر مر الصبي مر الصبي مر الصبي بالصلاة مر الصبي بالصلاة إذا بلغ سبع سنين صححه الأخوان الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إذا السنة في دان لك مثل لكن ترى رياض الصالحين في الإمام النووي رحمه الله ونباب وجوب أمر أهله وأولاده المميزين وسائر من في رعيته بطاعة الله تعالى ونهيهم عن المخالفة وتأديبهم ومنعهم من ارتكاب منهي عنه níbí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ nípa kó ti ṣe jẹ́ ọ̀ranyàn lórí gbogbo baálé kó jẹ́ni tó ṣe pé yóò máa pa àwọn ará ilé rẹ̀ láṣẹ ìyàwó ni tàbí àwọn ọmọ tàbí gbogbo ẹni tó ń bá bẹ lábẹ́ ìkápá àti àmójútó rẹ̀ láṣẹ àwọn ọmọ rẹ̀ dáwé yìí sábà ti jẹ́ ẹni tó ti dá nǹkan mọ̀ àwọn ni wọ́n ń pè ní al-mumayyizin àti gbogbo ẹni tí ń bẹ lábẹ́ ìkápá rẹ̀ nítorí pé ẹni tí ń bẹ lábẹ́ ìkápá èèyàn wọ́n máa ń pọ̀ tayọ ọmọ téèyàn bí ń gbà mí máa ń tayọ ìyàwó tó fẹ́ sílé ń gbà ó lè jẹ́ pọ́ láwọn ọmọ ọ̀dọ̀ ó lè jẹ́ pé àwọn mọ̀lẹ́bí iye kan àti ìbátan bá gbé sẹ́ẹ̀kù náà ní ṣe ìtọ́jú wọn onínáwó lé wọn lórí ọ̀nà tí ń gbọ́ bùkátà sí wọn lẹ́yìn Allahu Rabbul Alamin gbogbo àwọn èèyàn wọ̀nyí kò yẹ kó ma lórí kó náwó lé wọn lórí àwọn gbọ́ bùkátà wọn láì jẹ́ kó nípa kan eléyìí tó ń kó lórí ẹ̀sìn wọn bí ó ti ṣe dáa nítorí tá a bá bọ̀yàn tó bá jẹ tó bá yó tí ń gbélé ayé lálàáfíà eléyìí kò ì tí ì dá tó tí ò bá jẹ́ pé a tún tọ́ akọ lẹ́kọ̀ọ́ eléyìí tó lè mú kó yè kó là lọ́wọ́ náà tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù torí ẹ̀ Al-Imam an mahima rahimahullah ó mú eléyìí wá lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ sàlàyé nípa mímọ náwó lórí ìyàwó àtọmọ àwọn ẹni tó lọ́wọ́ bá kó tìyàn ó sàlàyé bó ti ṣe jẹ́ pé ọ̀ràn yẹn ni ká náwó lé wọn lórí nítorí ká lè bá ṣàánú àwọn èèyàn yìí kí wọ́n má ra rè nítorí ká lè bá gbà wọ́n ní àgbàtán wọ́n má dání tí ebi ìyà àti ìṣẹ́ tí wọ́n máa fi wọ́n ṣẹ̀sìn ṣùgbọ́n bàbá ti bọ́yàn tá a ṣàánú rẹ̀ tára ń bẹ lálàáfíà sẹ́mi rẹ̀ tí ó bọ́ lọ́wọ́ apọn fìtínà àti ìjàgbọ̀n ó wá kó wá tún darí ọkàn rẹ̀ lọ síbi kó ṣe ti Allah nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn baálé baálé níta àwọn sábà mójútó láti kàkún ojúṣe ńlá eléyìí tí ń bẹ lọ́rùn àwọn náà ni báwọn ti ṣe bọ́ gbogbo àwọn tí ń bẹ lábẹ́ kápọ̀ àwọn kébi ọmọ pa wọn fóònù ọmọ gbẹ wọn wọn máa wò kísà wọn sì máa rìn òwò ọ̀pọ̀ ẹ̀mọ́yé náà ni ọ̀dààmú pẹ̀lú ẹ̀sìn wọn wọ́n yìí dààmú pẹ̀lú ẹ̀sìn tíyàwó ṣe wọ́n yìí dààmú pẹ̀lú ẹ̀sìn tó máa ń ṣe tí wọ́n kàn ní pé sọ máa ń dàgbà bó ti ṣe tọ́ sọ ń dàgbà bó ti ṣe yẹ ẹ rí i pé ní scale tí wọ́n máa fi ń wọn báwo lèèyàn ti ṣe ń dàgbà sí báwo lèèyàn ti ṣe ń. Gasi, sí ọmọ sábà wà nílé ọ̀pọ̀lọpọ̀ sáyẹ́ pé báyà lóṣooṣù nínú wọn máa wo gíga àwọn ọmọ sí i tí wọ́n ń ga bó ti ṣe yẹ àbí gíga wọn kò lọ bó ti ṣe tọ́ wọ́n ti máa wọn báwo ni ara wọn bó ti ṣe mókun sí ṣé wọ́n wọ́n wọ́n tí ó lókun lára pẹ̀lú ọjọ́ orí wọn eléyìí tó bá ọjọ́ orí wọn mu àbí okun tí wọ́n ní lára kéré sọ́jọ́ orí wọn ẹ̀ríkẹ́ láti gbàdégbà ni wọ́n mọ̀ wọ́n wò so that bàbá òfin mà sóúnjẹ tá à ń jẹ ìta àbí ká tún change ẹ̀ àbí irú àwọn nǹkan tó yẹ kó wà nínú oúnjẹ kò sí ń bẹ̀ tó làwọn ọmọ yìí náà fi ń joro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àpò ẹ̀mẹ́yé ni wọ́n dààmú fẹ́ sin àwọn ọmọ wọn ètò wọ ọmọ kó ṣe kò bá àṣàtiwọ náà rọrùn èdè túmọ̀ sí pé ẹlòmíín bọ́ ọmọ ọ ń bọ́ ìyàwó rẹ̀ fún ọ ń bọ́ ọmọ ọ ń bọ́ ìyàwó fún gbàdúrà bá tó ń sanra tó ń tóbi tó sin lọ pé ń náà dé iná kó náà kó sàánù wa wọ́n bá lọ́mọ wọ́n bá níyàwó wọ́n ìjọba wò kálukú kọ́ máa ṣe nítorí dájú ọlọ́run pé ọ̀padà yọ ọ lẹ́nu nígbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ wípé ọ̀n dájọ́ fún Jahannam tó o gbìyànjú ó ti ṣe jẹ́ sábàbí táwọn ọmọ rẹ táwọn náà fi wọlé Jannah tó kí wọ́n láǹfààní tó rí mú bẹ́ẹ̀ sáǹfààní kankan nínú ìwé lẹ́yìn. الإمام النووي رحمه الله أم آية إليه أن سورة طه ẹyà kejì ó lé ní àádóje àyà kejì lé ní àádóje lẹ́yìn àyà kejì lé ní àádóje ọlọ́run wa ó ní wa'mur ahlaka bis-salati wastabir 'alayha eléyìí tó lọ́n fi ń pa wa sallam pa. àwọn ará ilé rẹ lásìkò àwọn ìyàwó àwọn ọmọ àti gbogbo ẹni yòówù tí bá ń bẹ lábẹ́ ìkápá rẹ lábẹ́ àmójútó àti ìtọ́jú rẹ máa pa wọn láti pé kí wọ́n ṣe sọ̀lẹ́ à kò ní dùn mẹ́lòmíì nínú àwọn ẹni tá à ń bá ń pa láti pé ọ̀sọ̀lẹ́ àsìkò sọ̀lẹ́ àti tító kó ní kálukú dìde kó sí ẹ̀yin ọmọ ẹgbẹ́ mọ́tíláṣí lọ àsìkò sọláàtì ti tó àwọn ẹni tẹ́ máa jí lọ́sùbà ọ̀pọ̀lọpọ̀ ti kára ti kára ní òfin máa da yín lóhùn pàìmọ́yé ní ọmọ kò sí sàá wọn ní jẹ́ yín sún dáadáa ókè oorun tó sùn nù sàárè ju gbogbo tìlẹ̀ ayé lọ ìwọ́n tó sùn ká pé nìsín àti rí wákàtí mẹ́jọ sóorun àlàáfíà lélẹ́yìn mọ́ ńlọ wákàtí kẹsàn-án ńlọ ẹ̀kẹwàá sóorun yìí sì yóò yàn oorun èyí òyìn bó bá sọ̀rọ̀ àlẹ́ fọrun sí bẹ́ẹ̀ lọ́rùn àmọ́ afọ́ ọ lọ. ìgbà tó ṣe pé kìí ṣe gbogbo ẹni a bá ń pa láti kókó ṣe sọ̀lẹ́ iná ni wọ́n máa fi ìdùnnú àti ìfẹ́ dá wa lóhùn ìkanra àti ìpòsí lọ́pọ̀lọpọ̀ ó fi máa dá wa lóhùn wọ́n bù kàtà ká ṣe sùúrù wọ́n sọ pé wasbir alayha wasbir alayha sọ́ọ̀dì bá rọ̀ ó ní sùúrù istabir ifta'il ifta'il táà ló lékún ifta'il ṣùgbọ́n títà tó bá wá lẹ́yìn sọ́ọ̀t kò ní í ṣe pèlè dè lárúbáwá dáadáa tí ó di istabir istabir so ibi tó ti ń jáde ìrora jìnnà díẹ̀ síra wọn kò ní dùn bí ká sọ di tọ́ ẹ sọ pé istabir istabir torí ẹ̀ wọn á máa ṣe sùúrù lórí ẹ sùúrù ń sùúrù tó dáa sùúrù tó ní agbára nítorí pé ziyadatu fil mabna taqtadi ziyadatu fil ma'na tí wọn bá ti fi kún ara fi tí wọn ṣe àgbégùn gbólóhùn pẹ̀lú ẹ ó túmọ̀ sí pé ìtumọ̀ gbólóhùn yẹn náà ó lè gùn yé ṣe sùúrù lásán ó ṣe sùúrù tó dáa pẹ̀lú ẹ nítorí tó bá yẹ pé sùúrù rẹ ọba dáa pẹ̀lú àtẹ́tọ̀ ń pa ìyàwó àtọmọ rẹ̀ pé kàn ṣe sọ̀lá ohun tó dájú ó náà ní pé ó ṣeé ṣe látàrí kó ń pa aláṣẹ kó ṣe sọ̀lá tóun ò sì máa mójútó ó ṣeé ṣe kó lè dànù ó ṣeé ṣe kó lè dànù tó o bá ti sùn tó bá sì lè dànù ebi ìgbà ẹ̀sìn ni wọ́n ń pa aláṣẹ ni ò ṣe ló lè ṣe sùúrù ló fi lè dànù níbo níbo níbo míì ọmọ pé ọgọ̀ sí. tọ́ bákan náà ń gbà míì tí ọba ṣe sùúrù dáadáa tí ọba ṣe sùúrù dáadáa látàrí kó ń pa ìyàwó àtọmọ rẹ̀ ọ ń pa láṣẹ wípé kó ṣe sọ láti kò ṣe kò sí tàbí ṣùgbọ́n lè ṣe léṣe o lè ṣe àwọn léṣe o lè sọmọ léṣe pé àá sẹ́yìn gbọ́ pé mo ti ń dín láti ẹ̀ka kó kẹ́sì sọ láti. èyí ti jẹ́ ẹran ẹ̀fẹ́ sórí rẹ̀ ojoojúmọ́ ayé tí wọ́n bá ti dín ẹyin onídìde ẹyin oníṣẹ́kì lọ́ba máa ṣépè èpè á máa sèyàn léṣe nítorí pé o lè ṣépè sígbà tí ó ṣe déédéé ìgbà tó lọ́wọ́ bẹ sálà ìgbàdùà lọ́wọ́ bá kú gbèpè ẹ̀sìn máa pé èpè mẹ́ta kan wà tí ò ní sálà ìṣẹ́ nínú rẹ̀ lè pè tó bí tó bá ṣiṣẹ́ fọ̀mà kọ́ lọ́wọ́ sànù wa ìgbà míì o lè mú nǹkan kan tó ní fi wọn ọmọ wò tó fi làmà tó ní fi wọn ìyàwó wò tó fi nàmà láti wá àwọn tó ń jẹ́ ọ o lọ sàṣùbà títí aago mẹ́jọ àbọ̀ fi lù ẹ ẹ dánù wàhálà sí àpọ̀ tí wọ́n lọ ń pín tíkẹ́tì àlùjáná lẹ́nu ẹ ọba ti gáò gbáò gáò ẹ̀mẹ́ yóò lu ìyàwó lálùfọ́ lójú sẹ́yìn ọkọ̀ obìnrin jẹ́nẹ̀rálì tí èèyàn bá fẹ́ àwọ̀ kọ́ máa nà ẹsẹ̀ ọ̀ ẹsẹ̀ wọ́kọ̀ wàhálà ni nítorí pé àwọn obìnrin èyí tó wọ́pọ̀ jù ni pé àwọn èyí dààmú pẹ̀lú gbogbo nítorí ayé kéèyàn dààmú fún lọ títí wọ́n kàn máa ń mú bí ẹ̀fẹ̀ bí eré pé tiẹ̀ ti lé jù sọ́lọ́ǹgá wa rorò ẹ́ ẹ́ lọ sí sọ́lá lọ sí sọ́lá nígbà báyà máa dìde máa lọ sí ọlọ́gbà ni ok tí wọ́n ṣe sùúrù àṣetọ́nù wọn bá pọ̀ kò ní lọ títí lórí tó bá tún yà náà lè pa àwọn ti pé ọ̀dà mi jẹ́ kọ́sìkì fẹ́ sọnù tó bá sínú fúri ara rẹ ó bá sínú fọlọ́ ara rẹ. ọ̀dà tí ọba wa sínú ṣé wọn náà lọ fúrílì wọn ní lọ fúrílì torí pọ́lọ̀ ti pa ọ́ láti ẹ̀ ń bì pé kọ́ pa láti. àṣẹ tí wọ́n pọ̀ pé kọ́ pa yìí kì í ṣe pé ń jọ kàn nítorí pé wọ́n mọ̀ ẹ̀hìnlẹ́kẹ̀dọ̀ sọ̀rọ̀ ti wọ́n sọ́bìrì àlẹ́ yìí máa pa ìyàwó ọmọ àtàwọn tó bá wà lábẹ́rẹ́ láti ẹ̀ pé kí wọ́n máa ṣe lópin ìgbà tí wọ́n bá sì ń jẹ́ àhàlókà tí wọ́n bá ń jẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n ń jẹ́ ọmọ rẹ̀ àtẹ̀yìn ọmọ lọ bẹ́ẹ̀ ní títí láéláé lópin ìgbà tí ìwọ náà bá jẹ́ ọkọ bàbá alámòjútó fáwọn ẹni tó wà lábẹ́ rẹ̀ àtẹ̀yìn ọmọ lọ bẹ́ẹ̀ títí láéláé kò sínú pé ah, láti ogún ọdún tó ti ń pa aláṣẹ bẹ́ẹ̀ kò tí ì tó kó sinmi ni wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́run ní ká máa sìn títí tí kò fi dé ni wàlẹ̀ islam ó fi hàn wá pé àwọn ọlọ́jọ́ sinmi wípé á sinmi fẹ́ sí gbogbo ìgbà náà láàmà sí náà sọ̀rọ̀ ńgbà tó sì jẹ́ pé kò lè rọrùn kò lè rọgbọ ní ìgbà míì kó o rí ìyàwó ẹ àtọmọ ẹ àtàwọn tó wà lábẹ́ rẹ pé àwọn náà sin náà láì jẹ́ pọ̀ sọ́ọ̀sì àjẹ́ pé ẹni tí wọn ò ní sin lọ àfi pẹ̀lú kí wò ó ṣe ṣíṣe rẹ̀ ọ̀ràn yẹn tí ìwọ ọba ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní dìde o àwọn ọmọ tá à ń bí àwọn míì gbọ́ kan ti pe sọ́láàtì yóò tún jókòó kábẹ̀rẹ̀ ẹ tún nídìí láti tún pèpè mí wípé a tí ẹ̀yin ọ̀gbọ́ pé ti pe sọ́láàtì ni oníkàlùkù àfẹsẹ̀ máa dìde torí pé yóò máa bùkù wà báyìí ok tọ́ba ti pèpè lákòókò atúnídìí láti pèmí kẹ́tó lọ mọ́sálásí tí wọ́n bá ní ilé ṣe wàhálà ó de ṣòkòtò rẹ̀ ò ní bímọ ni sàmọ́ mo bímọ ní ìfẹ́ gbẹnujó ní ìfẹ́ ṣe wàhálà kankan wọ́n tó wá sórí ilé ṣe fórí ara rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ mi lè sórí ibú tó bá sórí ibú náà ṣe fúnra ara rẹ̀ àmọ́ kò wá níta láì fà wọ́n náà lọ téèyàn bá sórí ibú gbà mí kéé dá lọ yọ fà wọ́n náà lọ yóò fi jẹ́ pé ìwọ wà lìjánà o àmọ́ òní kọ́kọ́ tètè rà lìjánà wọ̀ ó lè jẹ́ pé ńlá lọ́ọ́ gbà wà lìjánà nítorí pé àṣẹ ọlọ́ tó fi pọ́ pé kọ́ ọ máa pa láṣẹ kọ́ ọ máa pa láṣẹ ìwọ pa láṣẹ. tìyàwó òní kó ń bẹ̀ títí láéláé tọ́mọ lè fìgbà kan kó ń bẹ̀ tó ní abàdìpọ̀ dàgbà ó ti dá dúró kò sí lọ́dọ̀ rẹ máa òun náà tún ti wà ń kó ẹni tí wọn máa pa náà láṣẹ so eléyìí tí kò yọ kọ́ máa pàkíyèsí rẹ̀ lẹ́ẹ̀kan láàrin pétọ́ sẹ́ẹ̀sà máa fi ìjọsìn ṣeré sísọ láti yan tẹ̀tì fẹ́ ń lọ sí mọ́tíláṣí àbí báwo kìí ṣe pé sọ́wọ́n ń yá ṣé gbogbo ẹ̀ ń bọ́ sí i bóò ni àsìkò kòró tá a ti ẹ̀ wá yìí ọ̀wá ní bí rìpẹ́sẹ̀ ń ṣe sọ lẹ́ẹ̀ ṣé ṣùyàmù yan tẹ̀tì nítorí pé wa'mur ahlaka bis-salati wastabir 'alayha ọlọ́run ẹlẹ́dàá wa ó sọ sọ̀láàtì níbí ó sọ nípa as-siyam ó sọ nípa az-zakat ó sì sọ nípa al-hajj nítorí pé a ti mọ̀ pé as òun náà ní ìjọsìn ní ìtúsọ yìí pé ọwọ́ pọ̀ jù lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ìjọsìn yòókù àti pé as òun náà ní ìjọsìn tó so pé pípàtì ọsàn ní di kèfèrí tí ẹnu àwọn sọhábà tó sì kò lórí ẹ tọ́ọ̀bù abẹ́ni ti ń pa eléyìí dẹ̀lílù ẹ̀rí tí ọlọ́run bá mú wá ń báyìí òun náà ní tanbihun bil a'la 'ala al-adna ọlọ́run táwájú ni pẹ̀lú èyí tó ga jù ó fi wá ń pàkíyèsí wa lọ sídìí àwọn èyí tí ọ̀gá tó èyí tí ọ̀gá tó èyí tí ọ̀gá tó tó ọ̀bá jẹ́ ẹni tí wọ́n máa pa ọmọ rẹ ìyàwó rẹ láti pẹ̀lú kí wọ́n ti sọ láti kò sí má ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ yàtọ̀ sí fẹ́ni tí bá ń ṣe nǹkan oṣù tó ọ̀bá máa pa wọn láti bẹ́ẹ̀ gbogbo ìgbà tó sì máa ṣe sùúrù báwo á ní sùyàmù rọmọdán wọn ti dé tó nípa ọmọ rẹ láti ẹgbẹ́ gbòsì bóun torí ẹ obìnrin ò sí fún pé kọkàn máa gbádùn rẹ ọmọ ò sí fún yín pé kọkàn máa mú jáde kọ́ máa mínú ọmọ àmínú àmàdà ẹ òun ìfọkàntán ìyàwó jẹ́ lọ́wọ́ rẹ̀ òun ìfọkàntán iná lọ́mọ jẹ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ ẹni afúnṣọ ni wọ́n tọ́lọ̀ wọn bó sì bí ọ léèrè nípa wọn tó bá dijọ́ gbẹ̀ndàgbẹ̀ yàn ọmọ rẹ̀ náà tọ́lọ̀ ń bá kọ́ pé lówó wọ́n aláṣẹ kọ́ máa yọ zakat nítorí pé àwọn tó bá lówó ó lè má fẹ́ yọ zakat ọmọ rẹ bá lówó ó tún pa aláṣẹ kó lọ sí hajj nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló lówó tí ò fẹ́ lọ sí hajj ẹni tó pàkíyèsí rẹ̀ òun ló ṣe sábàbí tó fi lọ hajj tó torí di eléyìí eléyìí jọba mọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni tọ́lọ̀ ń bá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé wa'mur ahlaka bis-salati àwọn ìyàwó ànábì ti wọ bẹ̀ dukhulan awwaliyya ní wíwọ àkọ́kọ́ tó àwọn ìyàwó ànábì tó wọ bẹ̀ yìí ọlọ́run sọ yìí pé ya nisa an-nabi lastunna ka ahadin min an-nisa in ittaqaytun ẹ̀yin obìnrin ànábì sallallahu alayhi wa sallam dàbí àwọn obìnrin yòókù tẹ́ pààyàn lọ àwọn ga wọ́n pé lọ́lá ju àwọn obìnrin yòókù lọ tó bá jẹ́ pé àwọn tó ga lọ́lá pé lọ́lá ju àwọn obìnrin yòókù lọ ni wọ́n pa ànábì láṣẹ kó máa pa láṣẹ pé kí wọ́n ṣe sọ̀lẹ́ à bó wàá làwọn tí ò tó wọn. tó fi wá máa tan ara rẹ jẹ pé ọmọ lè má mú lèmi náà bàbá mi àfààní kí lọ́n tara rẹ láàmú sí. gbogbo bàbá mi ibìkan mo ti jáde ọ̀rọ̀ ìtànjẹ lásán ni àmọ́ àná ti ń bẹ lọ́wọ́ tiẹ̀ ni kókó sáà máa rẹ lásán kó sí lọ́wọ́ wastabir alayha ó ní í ṣe pẹ̀lú pé kìí ṣe kó ọpá láṣẹ lásán láì jẹ́ kó ọlá fojú sí ọpá láṣẹ ó tún fojú sí ẹ lọ ṣe sọlá ọ àmọ́ òfin tọ̀ ṣé o ti ṣe sọlá tuntun mọ́ ní ọ̀sẹ̀ o náà ni mo fẹ́ ṣe yà lọ sí kíákíá o ọlọ́sàlùwàlá ń ṣe sọláàtì láàrin ìṣẹ́jú méjì àbọ̀ ó ti dé sọláàtì wo lẹ ṣe ní ìtìnárí sọláàtì gbọ́họ̀ bàtà mélòó màmá tó lòdò ni ẹ sọ fún mi olùmọ̀ọ́ni ẹ sá sọ fún mi ó ní rákà mẹ́rin ni rákà mẹ́rin láàrin ìṣẹ́jú méjì àbọ̀ àlájà kílẹ̀ ká wọ́n stọ́bìrì àlẹ́ yìí <laughs> kílẹ̀ ká ó ní láti mọ́nítọ̀ lẹ́yìn fati ati amu ń zọlá o káyínlá o kì í so titi tó fi máa mọ̀ pé siri tó lọ oríṣiríṣi dírámà ló wà ẹni tó tó yẹ kó pé wàhálà rẹ ti pọ̀ jù yọkàn lọ sí bíbélì sọ Allahu akbar láì sàlọ àlẹ pé òun fẹ́ yọnu fẹ́ yọnu láàánú ó sì lè sàlọ àlẹ náà fẹ́ ti so tẹ́bá wá jókòó sí ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin àti sọ́kúsọ àwọn èèyàn láwùjọ ẹ̀ ní dààmú pẹ̀lú àwọn ìyàwó yín torí wọ́n sọ pé obìnrin ọ̀lẹ́sìn obìnrin ọ̀lẹ́sìn kí ló wá fẹ́ máa yọra rẹ lẹ́nu sí wa'mur ahlaka bis-salati wastabir 'alayha yẹnni pé pípa wọn láti àṣẹkànnù ṣe sùúrù lórí rẹ̀ kọ́ máa ní àfojúkèsì lórí àtẹ́tọ̀ ń pa wọ́n lẹ́yìn tó ti pè wọ́n wá sí sùúrù oníjú sùọ́ àṣẹ ní ìtùnú ọlọ́run lẹ́dàá wa ni yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara apẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ ṣọ́ra yín ẹ sì tún ṣọ́ àwọn ìyàwó àtọmọ yín àtàwọn tó wà lábẹ́ yín níbi àtiwọ́ náà ẹ̀sọ́ wọn. àwọn kọ́ gbogbo ìgbà tó lọ́nà bá sọ pé ayọ̀ lẹ́dí na amán abdullahi bin masoud radiyallahu anhu ó ní ẹtẹ́tí láti gbọ́ nǹkan tí ọba tẹ̀lé nínú kọ́lẹ́kọ́ lọ́n fẹ́ pa yín láti pẹ̀lú nǹkan kan ní pé ẹ máa ṣe àbí kọ́jọ́ pọ́ fẹ́ pọ̀ nǹkan fún yín ní pípé ẹ jìnnà sí ọlọ́run sì máa pè wá pẹ̀lú ayọ̀ lẹ́dí na amán nígbà tó fẹ́ pa láti àbọ̀ fẹ́ pọ̀ nǹkan kan fún wa nítorí pé àwọn ẹni tó nígbàgbọ́ òdodo àwọn ló máa ń gbọ́ tí wọ́n máa ń gbà á ẹni tí ó gbàgbọ́ àwọn máa ń gbọ́ àgbọ́ gbàtì ni ọlù sami'na wa 'asayna bí àwọn Yahudi agbọ́ àmọ́ tẹ̀lé ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo táwọn bá gbọ́ tó náà pa àwọn láṣẹ pẹ̀lú nǹkan kan àwọn máa sọ pé sami'na wa ata'na agbọ́ á sì tẹ̀lé kú anfusakum ẹ sọ̀rọ̀ ayọ̀ ẹ sọ̀rọ̀ ayọ̀ báwo láti sọ̀rọ̀ àwọn á sọ̀rọ̀ àwọn بفعل الطاعات وترك المعاصي pẹ̀lú mímọ̀ sí àwọn nǹkan tó lọ́n ti pa á lásì ká sì jìnnà sí tó lọ́n kọ̀ fún wa eléyìí ènìyàn máa fi sọ̀rọ̀ rẹ̀ wà ilá kò sí kọ́ńkírì kan tá a lè ma kò sí bísíǹtì yóò ti ṣe dùn tó kò sì sí bí ìpẹ́ gíráàbù àti granite tí ó dùn tó tó lè sọ wa làwọn bì náà kò sì sí irin náà tá a lè fi dáàbò bora wa níbi àtiwá náà nǹkan kan gbòógì tí a máa fi wá sọ níbi àtiwá náà òun náà ni fi'l at-ta'at wa tarku al-munkarat wal-ma'asi ká máa ṣe nǹkan tó náà bá ní ká ṣe ká sì fi tọkọ̀ fún wa àtẹ̀sẹ̀ kápátì èèyàn máa fi wá náà ẹ̀yin fẹ́ wá ààbò fúnra yín ẹ sì fẹ́ wá ààbò fáwọn ọmọ àtìyàwó àtàwọn tó wà lábẹ́ ìkápá yín tó ń tẹ́lẹ̀ sí náà ní kí ẹ máa ṣe ń tó lọ́wọ́ bá bá ní kẹ̀sì kẹ̀sì jìnnà sí gbogbo tó ní kí ẹ máa ṣe. wa ahlikum nara ẹ sọ wọn níbi iná nítorí pé iná tẹ̀rí yẹn ọlọ́run ọba ti dà o ọlọ́run ti dà ẹ̀ sì so nítorí ẹ̀ máa rí ipò ọlọ́run ọba bá ń sọ̀rọ̀ náà yóò ní u'iddat lil kafirin pèsè rẹ̀ kalẹ̀ di àwọn káfíìn ọ̀rọ̀ wọ̀kúdù hannas wal hijara èkó rẹ̀ ọ̀nà làwọn èèyàn àti òkúta kò túmọ̀ sí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dà nínú gbàgbọ́ àwọn ahli sunnati wal jamaa oníkọ́ lọ́n ti dá àlùjànnà ọlọ́run ti dáná so ṣùgbọ́n nátọ́ lọ́n dáhùn èkó rẹ̀ ọ̀nà ni òkúta àtàwọn èèyàn irú àwọn èèyàn wò Allahu a'lam tọ́ eléyìí túmọ̀ sí wípé ká sọ́ra ká bẹ̀rù ná ká wá sọ fún orí ara wa fún ìyàwó àtọmọ wa níbi àtiwọ́ náà ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo ẹni tí ọba máa ń rò síbi pé sábà ń fẹ́yàwó sábà ń bímọ ká má jẹ́ kí ìdùnnú wa kọ́ ma lórí pé àlékún léèyàn nítorí pé ẹni tó ń gbéyàwó ìdùnnú wa máa dá lórí àtilékún léèyàn lónìí ìwọ nìkan ló sùn lánàá ní ìyàrá rẹ tó ń di ibùsùn mú tó ń di ìrọ̀rí tó ń di mú lónìí ìwọ àtẹnìkan ẹ̀dọ́ ọlọ́ọ̀mìn ìyẹn ìyàwó lónìí ẹ ti lékún léèyàn ni tẹ́ bá bímọ ẹni pé ìdùnnú àwọn èèyàn òun náà nípa àti lékún ló ń kà àti lékún léèyàn kí eléyìí kó tàn wá jẹ eléyìí tó ṣe pé a lè fojú rí a lè fojú kà ní àwọn eléyìí so ṣùgbọ́n agbọn bìkan wà tó tún pàtàkì ju gbogbo eléyìí lọ òun náà la gbọn pé agbọ́pọ̀ àti lékún léèyàn ọ̀nà wo láwàá gbà táwa àti èèyàn tá a jọ lékún náà tá a fi ní ṣègbè tí ó fi jẹ́ pàlùjánà làwọ̀ eléyìí ó ní nǹkan àfojúsùn ńlá ìpèníjà eléyìí tó ju gbogbo ìpèníjà lọ wọn fẹ́yàwó kò tí ì jẹ́ bàbàrà lọ títí bíi báwo ló ṣe ṣe tíyàwó rẹ̀ yún àti wọ tẹ́ẹ̀tì jẹ́rùsìn fọlọ́wọn ọba lódodo tó fi jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn àlìjáná rẹ̀ dìjọ́ wọ̀. òbí ma ọmọ rẹ̀ lékún alihamudulilayi ṣùgbọ́n kì í sùn ló ti jà bíi báwo lẹ́ẹ̀tì ṣe ṣe tó fi jẹ́ pé ìwọ àtàwọn ọmọ rẹ̀ hun àlìjáná náà ní gbogbo yín ọ̀dọ̀ wọ̀. bẹ́ẹ̀ ni màtá nàbì sallallahu alaihi wasallam tó fi hàn wá tó ní tọ́nà kàḥú tẹ̀nà sẹ́lú fẹ́ẹ́ ní mọ̀kàtí òǹdí kùmọ̀ ọmọ mà yóò mọ̀ kéyàn ẹ máa fẹ́ra yín ẹ máa bímọ nítorí pé màá fi pípọ̀ yín ṣe fáàrí ní iwájú gbogbo àlọ́mà tó bá dijọ́ gbẹ̀ndà òkéyàn ẹnì kékeré ṣe gbogbo ọmọ tẹ́ fi tẹ́ sílẹ̀ tí ò ṣe Islam lànà bí sọ ẹ̀yin kan mùsùlùmí wá bí àwọn ọmọ káfíìrì kéńté kalẹ̀ kí lànà bí fẹ́ ti rú wọn sí ó túmọ̀ sí pé sẹ́ńlá ń bẹ wájú yín because obi ma ò mójútó obi ma ọ̀ tọ́jú rẹ̀ obi ma ọ̀ tọ́sọ́nà ọmọ òsè islam kàtàrà kàtàrà kàtàrà òfò lásì òfò lásì tontori de eléyìí báyìí ọba níyàwó iṣẹ́ ńlá ti ń bẹ lọ́rùn rẹ̀ báyìí téèyàn bá mọ̀ bẹ́ẹ̀ ìwọ̀nba náà kàn kúndùn obìnrin ẹn eh, mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ kúkúrú mo fẹ́ fẹ́ gíga mo fẹ́ fẹ́ sísanra mo fẹ́ fẹ́ tínrín mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ dúdú mo fẹ́ fẹ́ pupa gbogbo eléyìí wọn bá ní ọmọ ní nínú ọpọlọ rẹ nítorí pé gbogbo eléyìí wíwo àwọn nǹkan tó ṣe fojú rí tó ṣe fọwọ́ kàn ní kì í ṣe ipò ń wo nǹkan tí ń bẹ lẹ́yìn rẹ̀ ti ń bẹ lẹ́yìn rẹ̀ nígbà ah, àwọn ọmọ kórìsìrìsì lóbìnrin àwọn ọmọkóbìnrin mi ọ̀ rẹ̀ gàdí ọ̀dà gbogbo àlàáfíà rẹ̀ wò àwọn ọmọkùnrin mi ò wọlé rẹ̀ gan tí wọ́n fẹ́ sọ ẹ̀sìn yín di ẹ̀sìn màá yín lọ́wọ́ ṣé ìwọ ọmọ kọ́ máa ní ìwà tí wọ́n bí ní ìsìn tó ẹ̀kọ́ ni ó da gbogbo ẹ̀sìn mọ́bì rẹ̀ lọ́wọ́ tí ó da arúmọ lọ́wọ́ ok báwo ni ó sì wá sí ó ti múra lẹ̀ ó sì máa bẹ̀ lọ so wàá gbìyànjú láti rí i pé láàrin àwọn ọmọ rẹ láàrin ìyàwó rẹ à kò sí sinmi o kò sí sinmi so wọ́n máa pè wọ́n wọ́n máa fà wọ́n wọ́n máa pè wọ́n lọ sí di kásẹ́tì nítorí àwọn kálukú kọfẹ nu rẹ wà rọfù rẹ yẹ ti fẹ lé jù à kò sẹ nílé kú àǹfọ̀sà wà àlékún náà ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ àwọn ọmọ yín níbi àtiwọnà sẹ́wọ̀n pé níbi kójú ọmọ pa wa kọ́ ọmọ pa ìyàwó kọ́ ọmọ pa ọmọ wa nílò oníkálukú là ń fi gbélé àbẹ̀bẹ̀ pọ̀ ní ẹni tí ọ̀kọ́lé fúnra ara rẹ̀ ọ̀há yàlẹ̀ ṣebí torí kíkíni kójú ọmọ bá pa wa ọmọ bá pa ìyàwó ẹ rí i pé látàrí pé òwú akótótó mú wa kó mú ìyàwó wa kó mọ ọmọ wa ìdí nu tá a fi ń gbalé ìdí nu tá a fi ń kọ́lé ok gbogbo àwọn nǹkan lé ayé tójò bá pa ẹ̀rọ àǹfọ̀n wa nìkan ìwé ẹnu kọ́kàn máa ká sí òsì omi tó bá sì yàtọ̀ ọba yá náà ìwé òdìdè so tó bá jẹ́ kó tutù ló mọ ẹgbẹ́ ẹnu kó tún yá náà náà tó bá tún yóò dìde ok ní ìsìn tá a bá wà wọ náà ńkọ́ kí láti dáàbò bò ra wa nù náà ṣé ká tó wọná láwọ ààbò fúnra wa ni àbí nuná láti máa wá ààbò nítorí ẹ kó tó di bẹ́ẹ̀ kó tó di bẹ́ẹ̀ èèyàn ti máa wá ààbò sọ iná yẹn ó sì le púpọ̀ ó le kọjá náà lé ayé yìí báyìí iná ti alqiyam ó lè kọjá náà tilé ayé ní òòrì ìgbà àádọ́rin nítorí pé ìdá kan náà àádọ́rin péré nínú alẹ́ ayé jẹ́lẹ́gbẹ̀ẹ́ alqiyam anabi muhammed sallallahu alayhi wa sallam ńgbà tí ọlọ́run bá mú rìn àjò òru tí wọ́n sì tún gbé lọ sínú sánmà ọlọ́run fi náà hàn gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọlọ́run bá tún ní kó mú lọ àlìjáná kó rí i torí ẹ̀ àlìjáná ló wù wá iná wù wá àlìjáná ló wù wá iná wù wá ṣùgbọ́n ìmáa ń ṣe ńbárì ńbárà àlìjáná lásán kò gbé ni wà àlìjáná àfi ká ti sẹ̀rẹ̀ sèyàn ò múra yóò le èèyàn ka ṣòkòtò rẹ̀ sókè dáadáa kó má máa wọlẹ̀ yàtọ̀ sí pé tí máa ń wọlẹ̀ gan ẹ̀ tó bá lékún sórúnkùn rẹ̀ inú náà ló ti gbẹ̀san rẹ̀ sọ àwọn lárúbá máa ń sọ lárúbá kan pé shamir ansakir káyọ̀ rẹ̀ sókè sójúgun kó múra sọ̀rọ̀ tó bá fẹ́ múra yọ káyọ̀ rẹ̀ sókè ojúgun yọ wà yàtọ̀ sí pé Islam tẹ̀ sọ pé kò gbọdọ̀ tayọ kókó sẹ́yìn àmúra gidi o kìí ṣe ibi tá ti máa ń sùn tó máa jókòó tẹtẹrẹ làwa wà yìí ibi tá ti máa ń gbìyànjú gbogbo ìyànjú téèyàn ò fi là ìgbésẹ̀ táyìn bá ń gbé yóò máa lápá lára ìyàwó yín yóò máa lápá lára àwọn ọmọ yín yálà ìgbésẹ̀ tó dáa lẹ́ ń gbé àbí ìgbésẹ̀ tí ò dáa nítorí pé wọ́n máa ń pààyàn láti ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé wa'mur ahlaka bis-salah pa á láṣẹ pa wọ́n láṣẹ pa wọ́n láṣẹ ọ̀rọ̀ ẹnu là á fi pàṣẹ ọlọ́wọ́n bá tún wá sọ pé ayọ̀ lẹ́dí náà mọ̀ kú àǹfọ̀sọ̀kùn mọ̀ àlékún náà ẹ sọ́ra yín ẹ sì sọ ìyàwó àtàwọn ọmọ yín àti gbogbo ẹni tó wà lábẹ́ ìkápá yín níbi àti wọná ẹnu lásán kọ́ ló fi sọ wọn tó yẹn ni pé ètò ọ̀fẹ́nu ṣe ètò tún fara nítorí pé téèyàn bá fẹ́ láti pa èèyàn láṣẹ kó sì máa gbọ́ kó máa tẹ̀lé wàá pa láṣẹ ìwà àtìyẹ náà ó sì tún máa jẹ́rìí sí i ìgbà tó sọ fọ́mọ kó máa ti sọ̀dá wọ́n sọ fún ìyàwó rẹ̀ kó máa ti sọ̀dá ìwé ṣe ìwé ṣe òfin ráàlì sọ̀rọ̀ káwọn náà tẹ̀lé ọ̀rọ̀ ábàdà ó ti di wàhálà ìrùtàkìyìn يأمر الناس بالتقى, بالتقى طبيب يداوي الناس وهو عليل ألا يبير tí wọ́n ń sọ fáwọn èèyàn pé ẹ máa bẹ̀rù ọlọ́ọ̀ ìdè lọ́dà gẹ́gẹ́ bí olùtọ́jú aláàrẹ̀ tó ń gan ọ̀gbádùn tó ń gan ọ̀gbádùn olóògùn ibà kan àìló ni ibà sẹ́kù lára ibà ń tẹ̀ ń pàwọ́ kù lọ àwọn ń tà ń gbowó lọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí ní ṣeyè pé ah, bàbá wọn lè gbádùn tì yín náà kí ni ṣe yín burúkú kan ni ah, ẹgbẹ́ ògùn ibà burúkú lẹ̀ sí ń ta yìí ẹ̀yin náà lo ògùn yìí sí ìbà burúkú tí ń ṣe àwa ti lò ó sí tiwa àti ìmọ̀ bí ó ṣiṣẹ́ bí òní sọ báwo ẹgbẹ́sọ̀ yìí méjì yóò ṣiṣẹ́ òkè tí ọba ṣiṣẹ́ ẹ̀yẹ kọ́kọ́ lò ẹ̀yẹ kọ́kọ́ lò sọ bẹ́ẹ̀ náà ni wọ́n ní bẹ̀rù ọlọ́run ní kàn bẹ̀rù ọlọ́run ìwé ti sọ̀lá àti oní kàn ṣe sọ̀lá ìwé ti sùyàmù Ramadan oní kàn máa ma ṣe sùyàmù Ramadan ọ̀sán lọ ń jẹun lọ ń jẹ àmàlà lọ ń jẹ gbogbo ẹ̀ Ramadan ọ̀rọ̀ mi ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé wa bàbá òfò bàbá àdánù ọkọ̀ òfò ọkọ̀ àdánù wọ́n ní ọ̀rọ̀ òun ni kí wọ́n tẹ̀lé wọ́n má tẹ̀lé wọ̀ انظر إلى علمي لا تنظر إلى عملي ينفعك علمي ولا يضرك تقصيري ó ní ọ̀rọ̀ mi ni ẹ máa wo ẹ máa wo wà mí o ìmọ̀ mi tó bá kọ́ ọ̀rọ̀ mi là ń wò yóò sìn yín láǹfààní àti ètò mi ò ní ní yín lára àwọn tó bá pé wà mí lẹ́ ń wọ ẹ̀ nílé tì máa mi ṣiṣẹ́ tó owó àwọn àfọ̀ le yẹn pé ìwà mi sise to wi awon afo odaran yen pe iwa mi ko ni kẹ́ ẹ máa wò ọ̀rọ̀ ẹnu mi ni kẹ́ ẹ máa ṣe kí ni kọ́ ni kẹ́ ẹ máa wò. tọ́ ilé ìjọba ẹgbà wa tó wá tẹ̀lé lé Abu Hurayra radiyallahu anhu ọlọ́gbà wa قال أخذ الحسن بن علي رضي الله عنهما تمرة من تمر الصدقة فجعلها في فيه قال رسول الله صلى الله عليه وآله وسلم كخ كخ يرمي بها إذا علمت أن لا نأكل أن لا نأكل الصدقة متفق عليه أبو هريرة رضي الله عنه ونضع إقباوي واحد أني الحسن وما علي وما أبو طالب ولو قلنا yẹnu sọ̀rọ̀ àti wọ́n ní ó mú dẹ́bìnù kan nínú àwọn dẹ́bìnù tí wọ́n gbé wá ní zakat ó mú dẹ́bìnù kan nínú àwọn dẹ́bìnù tí wọ́n gbé wá ní zakat tó anábì wa sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n wá rí ọmọ mú ọ́fíìsì ẹnu bẹ́ẹ̀ làwọn ọmọdé ní bí èsè jíjẹ gan láti àwọn bá wà ń polówó gbogbo ẹ̀ ni wọ́n máa mú lọ sẹ́nu torí ẹ̀ ń tẹ́yìn bá ti mọ̀ pé kọ̀tọ́ ọmọ fi sẹ́nu ẹ̀yìn ò ní jẹ́ kó wà níbi tó ọmọ ti lè náwó mọ́ tọ́ ẹnbọ̀sì kan sì ń kan jíjẹ ọmọ mú dẹ́bí ní ó fi sẹ́nu ẹnẹ́bí sọ̀rọ̀ bá àìsàn rà ní kíọ̀ kíọ̀ káìkáì kíọ̀ kíọ̀ lọ́dọ̀ àwọn alárúbá òun náà ní káìkáì lọ́dọ̀ tiwa wọ́n máa wí ni láti fi sẹ̀rù bọ́ ọmọ jágbe mà tó máa ń fẹ́ kọ́ pa nǹkan kan jì ẹnẹ́bí ní sọ́lẹ̀ sọ́ọ̀mọ̀ ike awa o àwọn ìjẹsàrà sọ́ọ̀mọ̀ pàwọ̀ o àwa kì í alimami Bukhari àti Muslim ló gbà wá. hadith yìí ó ń tọ́ka sí pé àwọn èèyàn tí àsìkò àti yọ zakati wọn bá ti tó wọn á máa gbé zakati wọn lọ bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ní ìbámu pẹ̀lú àti ọlọ́run. يعني خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم نعم من هو ما أقبع من هو زكاة ما أقبع زكاة من هو إلي ناس إنتو في الإسلام فهو لوري ركتي جوبا بجي جوبا الإسلام مقبع لوري جوبا يو زكاة wọ́n kó wá fún ìjọba ni gbogbo olówó tí ọba yọ zakat wọ́n kó wá fún ìjọba ìjọba ni wọ́n á zakat yẹn lọ sí àwọn ọ̀nà tọ́lọ̀ wọn bá pa aláṣẹ pé kí wọ́n darí rẹ̀ gbà eléyìí ti ṣe oríṣi ọ̀nà mẹ́jọ. tọ́ ó sì tún fi hàn wípé dẹ́bínù ọ̀pọ̀ nínú nǹkan tó máa mú wá ní zakat nítorí pé àwọn èèyàn tó wà ní agbègbè almadina. àti gbogbo ibi tí ọrọ kiri káàbẹ̀ àgbẹ̀ onídàbínù ni wọn àgbẹ̀ onídàbínù ni wọn dàbínù sì jẹ oúnjẹ pàtàkì nínú àwọn oúnjẹ fún àwọn alárúbáwá ó sì tún fi hàn wá nípa nàbí wa sallallahu alaihi kìí sòkúròrò àwọn ọmọ mára máa ń gbé ọmọ ká. àwọn ọmọ rẹ̀ a máa gbé wọn jáde tí ọba ti jáde nínú ilé bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ọmọ rẹ̀ torí ọmọ ọmọ ẹni ọmọ ẹni náà ni ànábì wa máa ń gbé àwọn ọmọ yìí wọ́n máa ń gbé wọn wá sí ibi tí wọ́n máa ń lọ torí rẹ̀ alḥasan ibn ali ọmọ ọmọ ló jẹ́ fanabi sallallahu alaihi lágbọn ìyá tó bí alḥasan torí ìyá alḥasan náà ní Fátímà ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó yàtọ̀ sí àwọn bàbá òkúròrò àwọn bàbá burúkú tó ṣe pé ojú wọn wọn á lejú kokoko níbi ojú àgbákò tó pé ọmọ òní lè súnmọ́ wọn náà sì mọ̀ pé ẹni tí ọba ti ṣe súnmọ́ wọn a máa ṣe rí sa nínú ẹ̀kọ́ tẹ́sí Islam kọ́ wa nù kẹ́ ẹ tí yọ̀ọ́ máa fọ ọmọ mára kẹ́ yọ ọmọ máa kọ́mọ náà kọ́ yọ̀ ọmọ yín torí ẹ̀ nígbà tí anabi sallallahu alaihi wa sallam tẹ́ ẹ pé ẹ máa ń fa àwọn ọmọ mára tèmi náà ló bí tí Hasan àbí Hussein lọ́jọ́ kan táwọn àbí gbé wá mọ́tíláṣí tó gun ẹ̀yìn anabi sallallahu alaihi wa sallam nígbà táwọn àbí forí kalẹ̀ nínú sọ̀lá àti táwọn èèyàn tò lẹ́yìn anabi anabi ti tó gbórí sókè láti forí kalẹ̀ kọ̀mọ̀ gbórí sókè débi pé ẹ̀rù bà àwọn sàhábà ọmọ ọlọ́jọ́ pa ànábì ti kú ẹnìkan bá rọra gbórí sókè wọ́n fẹ́ wo ní ti ń lọ tó bá rí i pé alhassan ń bẹ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam wọ́n ń bá lọ fá kótó dípá anabi gbórí òkè bàtà parí sọ́dà làwọn sàhábà ni anabi ni ẹ pé mo ti pàpẹ́ jù nínú forí kalẹ̀ ọmọ mi yìí ni ó ń jẹ̀gbádùn ẹ̀yìn mi ìwà fẹ́ gé ìgbádùn náà kúrú fún un fẹ́ kọ́ gbádùn tẹ́rùn nígbà tó tó gbádùn tẹ́rùn ànábì tó gbé orí sókè ìwà fẹ́ pé olójú <laughs> olójú dẹ́rù bàbá dẹ́rù bàbá ni amagárí ó ti túlẹ̀ náà ni wọ́n á gùn orí ẹ̀yìn ẹ̀yìn tí ẹ̀yìn àgbà so ó túmọ̀ sí pé ànábì tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ lọ́wọ́ máa ń kó àwọn ọmọ mára máa ń fa àwọn ọmọ jáde tí wọ́n bá jáde kó nu lé torí ẹ ọmọdé ò sì ní sáláì ṣẹṣẹ ọmọdé kéṣe pé torí pé bí ń pọ ọmọ ọ ọmọdé ti bọ́ tó ti yó tẹ wá jáde nulẹ tẹ wá rí tí ọmọ kan jẹ bisikíìtì ẹ rí pé ọmọ ṣe bàbá bàbá bisikíìtì bàbá bàbá bisikíìtì tóró náà fẹ́ bisikíìtì yẹn ọmọdé ò ní sáláì ṣẹṣẹ ọmọdé ẹ̀dẹ́bí ni ló kúnlẹ̀ yìí ọmọ onídìí kọ́ yọ̀ǹda ọmọ amúdẹ́bí nu tiẹ̀ ó fi nínú rìwáyà kan wọn lánàá ju sallallahu alaihi wasallam kò fura àfìgbà tó tó tún gbé alhassan yẹn mára tó wá rí tí tó ń sàn ìtọ́ dẹ̀bí nù sàn lẹ́nu ọmọ yẹn ẹni sallallahu alaihi wasallam àrídà ah, ewu ah, ó mú nù kan jẹ ni nù sọ wọ́n ní torí dẹ́bìnù yìí dẹ́bìnù ni tí wọ́n mú wá ní zakat zakat náà sàrà ni sànẹ́bí sọlá àdìsẹ́lẹ̀ ó ní séwà ọ̀ma ni kò lè ma ọmọdé ni ànà lánà kòló sọdà kan fún àwa kì í jẹ sàrà àwa kì í jẹ sàrà àwa ànábì àtàwọn aráalé ànábì àwọn ìjẹ nínú ìwáyà kan. Ànábì ní inna sadaqata la tahillu li ali Muhammad sàrà ọ̀tọ̀ sáwọn ará ilé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú riwaya kan Ànábì tẹ̀ sọ pé sàrà awsakhu an-nas ìdọ̀tí àwọn èèyàn ìdọ̀tí àwọn èèyàn ti tọ́ sí wa sáwa wí tán tó wá pé wà fún ẹ afáàjẹ sàrà nìwọ olófijọ Ànábì ni a sọkúsọ̀rọ̀. ìsọkùsọ anábì jẹ ọmọ ọmọ anábì ọfẹ jẹ sàrà ọkàn mú ló fi sẹnu anábì yọ lẹnu nítorí pé anábì ọgbọdọ àwọn ará ilé rẹ náà kọ ọgbọdọ ẹni tí wọn àwọn èèyàn ní jẹ àwọn èèyàn ní jẹ torí ẹ̀ ẹ̀bùn wọ́n máa fi pè fẹ́ mi sàrà bùkátà ní ìjà gbà bùkátà ní ìjà sí bùkátà tá a rí lára ẹni tá à ń ṣe fún làá fi ṣe fún àmẹ́bùn o lè ní tí wọ́n tún fún ọ tó sì gbà sínú ló sì máa dùn àníṣeyìn níṣìn ìyá lówó ẹnìkan wọ́n á tún mú búrẹ́dì two hundred wá two hundred fa dálágbára rẹ̀ ọ̀ká nu wa wọ́n tún wá gbé fún wa wọ́n tún wọ́n tún parọ́ gbólógbó náà rà jazakumullahu khairan ebi two hundred ń kọ́ ni àmẹ́bùn ni ẹ̀bùn ni torí ẹ̀ ẹni pé Salman Farisi radiyallahu anhu nínú àwọn àdáwò tó ṣe láti fi dáná bí màmú ó fi nǹkan mẹ́ta ó ti gbọ́ nínú nǹkan tó ti gbọ́ kánà bí o tó wá Màdínà ó ti gbọ́ látàwọn ìlú rẹ̀ àti ibi tó ti rìn káàkiri ṣé wọ́n ní ojú ojú ojú apẹ́ńtà àbí ojú ojú arìn káàkiri káyé a máa rí tó. Salman al-Farisi nígbà tí anabi wà Madina ọkàn lọ gbé dọ́bí nù àná wọn á nílò anabi sallallahu alaihi wasallam sàrà àná anabi wa náà tí ọba jẹ kọjẹ anabi ọjẹ mẹ. ó tún wá ń jọ nù ó tún gbé dẹ́bí nù wá fún wa na sallallahu alaihi wasallam ẹ̀bùn ni o anábì bá kọ́ ọ̀bọ̀ ní bá ń jẹ tù so tún wá wá ń jọ kàn nǹkan nǹkan yípo yípo bí táwọn àbí jókòó sí yípo yípo anábì ni ah má yípo rí ni òrùka jíjà nàbì òrùka jíjà ẹ̀yìn ọrùn anabi muhammed sallallahu alayhi wa sallam anabi wa ara tú aṣọ rẹ̀ ó fi hàn rí a ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammed rasulullah bó ṣe di mùsùlùmí nù. torí pé gbogbo nǹkan ló ti gbọ́ tẹ́lẹ̀ àtọ̀ sáwọn àti gbọ́ pálábì ó máa ń pààyàn láti ká dáadáa ó máa ń kọ́ bàjẹ́ fún yàn ó máa ń ṣe jíjẹun tó dùn tó dáa lẹ́tọ̀ọ́ fáwọn ó sì máa ń jẹ jíjẹ tó korò tọ́tọ̀ tí lè wọ̀ fún wọn ṣé ń gbà tá a gbọ́ wọn táwọn ẹbí papà wá pa wá láwọn àtẹ̀sá ń tẹ̀lé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn ni wọn wọn ò ní tẹ̀lé wọn lè ní àwọn ará mọ́kà ní báwí gbà ní hmm, àwọn sàábẹ́ ni <laughs> so àmọ́ àwọn tó jẹ́ aṣíwájú wa ní Islam àwọn ìfẹsẹ̀ ṣeré táwọn bá ti gbọ́ wọn máa tẹ̀lé النبي صلى الله عليه وسلم ما تزعيك بآواو إنا لا تحل لنا الصدقة صاروا تصوى بين يعني النبي أتعوان أراليل كيخ كيخ كاي كاي إنه ما تسمى سوكي كيخين كيخين كاي كاي نعم eléyìí tó في fẹ́ jágbe mọ́mọ́ kó fi nǹkan kan lẹ́nu so níbi àríkọ́ ànábì kọ̀ fọ́mọ́ ànábì òpè ọmọdé ni ẹjọ́ ṣe ń tọ́ba wò nítorí pé ìjẹ́yìn ọ̀bá ti fẹ́ kéèyàn dàgbà lórí rẹ̀ níbàjẹ́ àti kékeré náà lẹ́sìn máa kọ́ nísìnyí ẹ̀rí lónìí gbàtàwọn èèyàn máa bó wọn ṣe rí ma oríṣiríṣi rubbish lẹ́ẹ̀mẹ́rin nù láìfù wọn nísìnyí ẹnìkan ọmọ rẹ̀ wọ́n fọwọ́ sí mú oúnjẹ lọ sẹ́nu ìyá ọmọ ní ọwọ́ ọ̀tún ní àwọn agbọràn tuntun wà wà ní wàá filẹ̀ o ó ń bẹ nínú sísẹ̀m tó dáa ó lè ọwọ ọ̀tún ó lè lọ́wọ́ sí ẹjọ́ mú ìtọ́ wò olódò olódò o ó lè lò ìtọ́ wò bá wò ọwọ́ ni ọmọ àlò mẹ́tì so eléyìí túmọ̀ sí pé alábì ò pé ẹ eléyìí ọmọ kékeré ní àtàwọn láàmú àjọ so ọmọ mi yóò mọ sọ fún mi nígbà tó jẹ pé kódà àtìgbà tí mo ti máa jẹ ṣe é sọ fún mi bẹ́ẹ̀ làwọn ọmọ wa kéékèèké àwọn ọmọ wa kéékèèké tó yẹ pé ọmọ mi ní ìsinyìí báyìí ẹ rí i pé yóò ti máa jí ẹran nínú sars àwọn òbí ó sì rí ẹ ti kà mọ́ ẹ wọlé lẹ́yìn rẹ̀ kọ̀mọ́ pé èèyàn wọlé ìgbà tó jẹ́ pé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ palẹ̀ tí ẹ ti wọlé ó wá mú ẹran sọ sẹ́nu. Eh! kò bára mu ẹ fẹ́ gbà wí nù àmì ẹ ọmọdé àmọ sílẹ̀ ọlọlọmọ yẹn rántí mi náà jíjẹ lọ́dọ̀ ìyá mi ẹ mọ kọ ọmọ ó ti dàkúdà mi ẹ má pọ ọmọdé lẹnìkan tọmọ bá ti ṣe tí ò da ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún níbi bí àwọn ọmọ wa kínkìnkì tẹjọ ọmọbìnrin wọn á jẹ pé pátá lọ ń gbé bọ̀ láti lé ní gbé bọ̀ àmọ́ síláṣí lẹ́nìkan ni àṣejù àwọn sàlámù àlékún ti pọ̀ jù kí ni àṣejù wa ẹ̀yin wà àlékún sàlámù <laughs> ó ní ọmọ ẹtí kéènì kéènì kí ni ànìkan wò lára rẹ̀ à ẹ̀rì kí láti kékeré kí ni àná ti máa ń kọ ìwà àbàjẹ́ fún yàn so eléyìí dé nígbà a àti sọlọ bá àṣẹ làtí rí ti ń jẹ ok kí ló dé táwọn àti sọlọ bá àṣẹ làtí kọ fún un ṣé mọ̀kúrú ni jíjẹ dẹ́bí nù fáwọn ará ilé ànábì tó bá jẹ́ sàrà àbí haram haram haram ní fànàbì àti gbogbo ará ilé rẹ̀ kàn jẹ́ sàrà haram torí ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam fi kọ́ lè jẹba àdìsí tó tẹ̀lé lẹ́yìn wọn látọ̀dọ̀ àbí Hafs Umar ibn Abi Salama. عبد الله بن عبد الأسد ربيب رسول الله صلى الله عليه وسلم قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وآله وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله تعالى وكل بيمينك وكل مما يليك وما زالت تلك طعمتي بعد متفق عليه أبو حفص توقيني عمر فجأة أبو سلمة أبو سلمة يبان هناك يقول أم سلمة tẹ́lẹ̀ ńlọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ó sì مسلمي mùsùlùmí èèyàn dáadáa òun náà ṣe hijira sálá kọ̀kọ́ láti Mẹ́kà lọ sí Habasha Habasha náà ló wà tí anabi sallallahu alaihi wasallam tó fi ṣe hijira lọ sí Al-Madina wọn àti ìyàwó rẹ̀ náà wọn tún jọ ṣe hijira padà wá sí al láti Habasha tí ọkọ rẹ̀ sọláìsì Abu Salama tó jẹ́ Abdullah. ابن عبد الأسد سو so, في واسا لايسي في المدينة كنت ديكوان نبي محمد صلى الله عليه وسلم وفي أم سلم، ماتي أقول أي تكو تنبراجة النبي صلى الله عليه وسلم تصافقي كم براجة فقابل إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها إلا يكون جاد عليه ọlọ́run pẹ̀lú mi o nínú àdánwò mi yìí ètò lóore jùlọ ni kò fi jà ọ̀rọ̀ rẹ̀ fún un ọmọ sálámù àwọn òkúta ló tún á lè dáa bí àbò sálámù tó wọn sọ pé kí n ṣàdúrà pé ẹni tó tún dáa jùlọ ta ló tún lè dáa jùlọ bẹ́ẹ̀ ni nígbà tó pé àbò sálámù lẹ́ẹ̀mọ̀ ẹ̀ sì mẹ́lòmíì tó ìgbà tí mùsọ́lámà tó sì ṣàdúrà bá nàbì ṣèwé o ọ̀pẹ́ kò jìnnà lànàbì bá ara ní sípò àwọn fẹ́fẹ́ subhanallah a jẹ́ pé ọlọ́run ti fi ẹni tó dáa ju àbú sálámà wọ́n fẹ́ fi jàrọ̀ rẹ̀ fún un ànábì wa fẹ́ so Umar ọmọ àbí yìí òun ti di Rabib rasulillahi sallallahu alayhi wa sallam ar òun náà ni ibnu zawjatil insan li ọmọ tí ìyàwó èèyàn ti bí fẹ́lòmíì òní wọ́n ń pè ní rọ̀bíìbà tó bá jẹ́ obìnrin wọ́n máa pè ní rọ̀bíìbàtù gẹ́gẹ́ bọ́lá wọn bá sọ pé wàrọ̀bá ibùkún láti fi hujurikum min nisaikum láti dakhaltum bihin àwọn ọmọbìnrin tá àwọn ọmọ àyàwó yín táwọn ti bí ṣáájú kó tó di pẹ́yìn fẹ́ àwọn àyàwó yín yẹn èèwọ̀ làwọn náà jẹ́ fún yín láti fẹ́ wọn lópin ìgbà tó bá pé àwọn ìyá wọn ti wà ń lé ìyá wọn ti wà ń lé tọ àmọ́ tó bá jẹ́ pé ìyá tó bí ọmọbìnrin ó ti fẹ́ wọn náà kì í pè tí kò wálé lọ́ba kọ́ ọtọ́ sí ọ wípé kọ́ fẹ́ ọmọ rẹ̀ tọ́tọ́ sí ọ pé kọ́ fẹ́ ọmọ rẹ̀ ó ti fẹ́ yà àmọ́ ìyá ò tí ì kó délé lọ bá kọ́ lẹ̀ ọwọ́ alọ́mọ lọ fẹ́ fẹ́ nì ọtọ́ pé kọ́ fẹ́ lábẹ́ òfin ọlọ́run àmọ́ lábẹ́ òfin ọlọ́run tó bá ti lè so ìyí fọ́ọ̀mà ọmọ kó wálé kò kó wálé tó fi kọ́ lẹ̀ èèwọ̀ nìyá rẹ̀ ìyàtọ̀ tó wà láàrin kọ́ ẹ pé ìyá lọ kọ́kọ́ fẹ́ ó ti wá kó wálé àtọmọ lọ kọ́kọ́ fẹ́ ó kó wálé kò kó wálé tó ìyàtọ̀ tó wà ń bẹ nínú òfin ọlọ. tó ó ní kóńtò wọlé àná mo jẹ ọmọdé kékeré kan ọmọdékùnrin kékeré kan fi hijri rasulillah sallallahu alaihi wasallam lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ìyẹn ni pé ìgbà tá anabi fẹ́ Ummu Salama wọ́n fẹ́ ó sì kó àwọn ọmọ rẹ̀ mára yìí ṣe pé irú ètí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nísìnyí pé ìyàwó ni mo fẹ́ o mi ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ọmọ ẹ̀ o gbọ́dọ̀ gbọ́ ọmọ kankan débí o ó kè bó ní kọ́ dọ́mọ sí pàápàá jùlọ àwọn ọmọ tó jẹ́ ọmọ gidi kìí sọ ọmọ zina kìí sọ ọmọ rádaràda sábà pé obi ń títì àwọn kọ́ ọmọ bọ̀ wá bàtà ni kálá gbálẹ̀ títà létí ọmọ wa rò so ọkọ rẹ ló bímọ ọkọ rẹ kú ni ìwọ náà ti ti mà wípé ẹrù wúwo kó tó di pọ lọ tẹrígbà wàá ní jẹ pé ńgbà tó tẹrígbà tán lọ́wọ́ àti wúwo yọ wọ ọlọ́rùn ìwọ tó fẹ́ fi ó ní ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́rin náà ṣàìmọ̀ pípọ̀ ó ní wọ́kílánà tìyẹ̀dí tàbí ṣètò sàfà ó ní àwọn jẹun ọwọ́ mi ń wá ń pòyì nínú abọ́ oúnjẹ kí ló fa òyì rẹ̀ ẹnu máa ń fọwọ́ lé àwọn mádùnmádùn àwọn mìdìmìdì àwọn kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ tó wà nínú abọ́ ah, ẹ̀rìn eléyìí tó wà ń bẹ̀rù lóṣù wù mí o ń gbọ́wọ́ lọ́wọ́ àjọ ẹlòmíì. Ah! ẹ̀dọ́ lélẹ́yìí bó ṣe kéré tí wọ́n mọ àwọn nǹkan tó jọ tó tọ́ da ọwọ́ rẹ̀ wá jópa ló ń bò nínú abọ́. فقال لي رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم وصفه يا غلام وما تكوني سم الله تعالى tọ́ba jẹun dà kọlọ̀ anábì ò kọ́ ọmọdé ni tánàbí ti ń kọ́ lẹ́kọ̀ọ́ ìdí tí ìmáàmù Nawawi fi má di sìn wa nù àwọn ọmọ kéékèèké ẹ kọ́ wọn lẹ́sìn àwọn ọmọdé kéékèèké ẹ fi wọ́n sọ́nà ẹ má dàgùn láti wọn nítorí pé ńgbà tí igi bá ń bẹ ní tútù là á máa lọ tí máa fi lọ tẹ ẹ bá fi lè ṣe sùúrù dé kọ gbẹ èyí ṣe lọmọyọ kankan ni sẹmílẹ máa dá ọkọ lọ ọmọdé kékeré lélẹyìn ni wọn kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ bàbá màmá ọmọ eléyìí tó yọ máa bókèlè sóni ẹlòmíì sì wà tẹ́kí tí wọ́n bá jẹun ìṣe àwọn kiri ó ní wọ́n máa ṣe o yọ kàn bọ́ fìlà lórí ni ike olúwa àwa fẹ́ máa jẹun báyìí olúwa yọ gba biire olúwa sẹ́lẹ̀ ń dàbí bísímìlà sẹ́mìlà àmọ̀ àsẹ́ni ilé ìtọ́tọ́ gbadun náà rọ àwọn olùmọ̀ ní pé ọ̀ràn yẹn ni. ọ̀ràn àyàn ni ká dárúkọ ọlọ́run ṣáájú ká tó jẹun nínú tó mú amọ̀kọ́ràn àyàn ni wọn náà ní kó tó bá ti kùnà láti dárúkọ ọlọ́run ṣètọ́ ni ọmọ àbọ̀ jẹun aburú ńlá lélẹ́yìn nínú tó tún mú àyàn ni wọn náà ní kó fi hàn yóò sọ pé bisimilahi awalahu wa akhira bisimilahi awalahu wa akhira so bisimilahi ní ìbẹ̀rẹ̀ àti nígbẹ̀yìn oúnjẹ yìí wáyé o sáwá lè sọ pé bisimilahi rahman rahim àwọn olùmọ́ni kò burú àwọn tó bá ti ṣe bisimilahi òtítọ́ nítorí tó kéré jù tí àti ànábì sallallahu alaihi wasallam tó kó sínú oní àní dákọ lọ bísímìlà tó bá sọ pé arrahman arrahim kò burú ní tó bá sọ bismillah kò ti tó tọ eléyìí já kọkọ káwọn náà kéèsì tábà jẹun kásì máa pa àwọn ọmọ aláṣẹ pẹ̀lú rẹ̀ bismillah ẹlẹ́ẹ̀kejì wọ́kọ́lù bíi ẹ̀mí ni ọwọ́ ọ̀tún rẹ̀ nípa ọmọ àti jẹun nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní ash-shaytanu huwa alladhi ya'kulu bi shimalihi wa yashrabu biha ẹ̀ṣẹ̀tọ́nì ló máa ń fọwọ́ sí jẹun ní ìsìn máa fọwọ́ sí mu mi torí ẹ ẹni tí wọ́n ti ń fọwọ́ sí jẹun tí ń fọwọ́ sí mu mi ó ti ń kọ́ sí ẹ̀ṣẹ̀tọ́n yàtọ̀ sí léyìí ìṣesí àwọn kèfèrí ni ká máa fọwọ́ sí jẹun ìṣesí wọn ni ká máa fọwọ́ sí mu mi so ìsìláàmù sì ti kọ̀ fún wa láti máa wà wòkọ́sí àwọn ọ̀tọ̀ lọ láti máa wà wòkọ́sí àwọn kèfèrí torí ẹ̀ àwọ̀lọ̀ fọwọ́ sí jẹun àwọ̀lọ̀ fọwọ́ sí mu. a fẹ́ dọ̀tí kọ́ọ̀pù a fẹ́ kí kọ́ọ̀pù wa kọ́ mọ́ tónítóní a fẹ́ kí kọ́ọ̀pù wa kọ́ mọ́ tónítóní kò sí wàhálà sẹ́gbóúnjẹ ní ọ̀dọ̀tì rẹ̀ a máa ṣègbẹ́ni àbítọ̀ oúnjẹ ọ̀dọ̀tì rẹ̀ kò sí wàhálà àfọ̀nù àfọ̀nù ẹlòmíì ti bá ń jẹun yọ́ọ́ máa fọwọ́ tún jẹun yọ́ọ́ máa fọwọ́ tì mú mi torí kọ́ọ̀pù ọmọdọ̀tì alọ́wọ́ ọ̀tún náà ló fi gbé kọ́pù kọ́dọ̀ tí a fọ̀ ọ́n epo yẹn ti kí ju kò burú àfọ̀sẹ̀ fún ti ṣe jẹ́mbẹ̀. mà gbogbo ẹni tí bá ti ń fọwọ́ sí tí ti fi ọwọ́ sí fi jẹun nítorí súnmọ́ náà ní pé ọwọ́ ọ̀tún téèyàn bá ti máa fọwọ́ sí jẹun nítorí súnmọ́ ní pọ́wọ́ ọ̀tún ní fi ń taaba tó sì dáa wọn ọmọ tí àbí tí wọ́n fọjá àrán pọ̀n ọmọ wọn fọwọ́ ọ̀tún ọmọ ti taaba mọ́ àti èsì pé ọya nàgẹ̀rẹ̀ tọ́jẹ́ dàdà ńgọ́ mi tètè òponú ọmọ fọwọ́ ọ̀tún taaba ìgbẹ́ àwùrù bìlẹ̀ kódà ẹlòmíì ètò ìṣe ó ti ga jù o. ọwọ́ ọwọ́ sèun ní òfin máa jàmàlà àtọ́bẹ̀ subhanallah a'udhu billah tọ́ ọwọ́ ọ̀tún rẹ lọ́mọ ti jẹun àyàfi tí wọ́n á pọ̀ ọwọ́ ọ̀tún èèyàn ó ti gé kú ń àbí ọwọ́ ọ̀tún rẹ ó ti rọ ó ti rọ kò ṣiṣẹ́ mọ́ ṣerú eléyìí. owó sì náà ló kù tí wọn máa lò fattaqullaha mastata'tum. wa kul mimma yalik jẹ o ètò àwọn àjò rẹ nìkan ni kò máa jẹ má máa gbé ọwọ́ rẹ lọ sọ́tún má nínú tí kìí nìkan lọ ń èèyàn tẹ̀njọ́ ń jẹ pọ̀ rẹ rẹ̀ ó tún kárí tí wọ́n nìkan náà bá ń nítorí tí ọba jẹ́ pé ọ̀njọ́ ń jẹ pẹ̀lú ni nínú tó tètè tọ́ka sí ọ̀kánjúà bí ọwọ́ ń yí lọ sọ́tún yí lọ sósì ń jópa ló ń gònú bá jẹ́ pé wọ́n nìkan náà lọ́ba ń ẹ rí i pé láti bí ètò àwọn wájú rẹ lọ sí bí òsì wájú rẹ tó fi jẹ́ nítọ́dájú ni pé ẹni tí máa ń wù ọ́ ránṣẹ́ yóò máa wù pé a ah, ọkùnrin yóò rí rẹ pé a ah, arábìnrin yìí báyìí ọmọ ntọ́tọ́ ó sì ń ṣe tọ́ yẹ. yàtọ̀ wọn náà lọ ń jẹ ọkà múlọ̀n múlọ̀n múlọ̀n pé bọ́ọ̀bá wa lọ jẹ tán nígbà tó kó gbogbo tó kó jẹ tán ló fi yókù jù sa ti tó wúlò èyí tó wà wájú wa ńlá máa jẹ tó Umar ibn Abi Salama onífẹ̀mọ́ azáàlú tilka ta'amati ba'du eléyìí kò yéé jẹ́ ọ̀nà tí mo máa gbà jẹun láti ọjọ́ yìí lọ títí láéláé bí mo ṣe máa jẹun al Bukhari àti Muslim ló gbé wa ta'amati wọ́n máa pè ní ismu alhay'a ismu alhay'a fẹ́ẹ̀l fẹ́ẹ̀lá yẹn ni pé àlàyé báwo ni wọ́n ń ṣe nǹkan eléyìí òye jẹ́ ọ̀nà tí mo máa gba àjò oúnjẹ mi títí lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam sọ pé fa idha qataltum fa ahsinul qitla. bẹ́ẹ̀ náà ni pàrìmà ìyẹn ni pé háyà so ọ̀nà tí mo máa gbà jẹun eléyìí jẹ́ ọ̀nà tí mo máa gbà jẹun lẹ́yìn rẹ̀ ó wá nínú ẹgbàáwọ̀ pípé arákùnrin kan wọ́n ń fọwọ́ sí jẹun lọ́jọ́ kan ní ọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì wa sọ pé ọwọ́ ọ̀tún nípa ọmọ jẹun ó ní lè ṣe bẹ́ẹ̀ wà nábì ní lè ṣe ìlè lu ọwọ́ ọ̀tún ọ̀kọ́lẹ̀ lẹ́sítọ̀pà ò ní lè lò láéláé ò sì ní lè lò wọn ni fama rafa'aha ila fihi ba'du kò rí ọwọ́ ọ̀tún mú lọ sẹ́nu títí láéláé mọ́ bí ọba rọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ gbọ́wọ́ wọn bá bàjẹ́ tẹ́lẹ̀ ọba jẹ báyìí sòkè sàdúrà ìpè nìyẹn torí ẹni táwọn á ń pàkíyèsí ìlú ọwọ́ ọ̀tún tí ń sọ pé ọwọ́ òsì ló wọ́n máa lò ṣé kò bẹ̀rù rú èpè bẹ́ẹ̀ táwọn ti ti ṣe fọkàn nínú àwọn sálàfù tiẹ̀ ọ̀kan nínú àwọn aṣíwájú tiẹ̀ tí ìlú ọwọ́ òsì níwájú ànábì Muhammad sallallahu alaihi wa sallam so àsìkò ti há ẹgbẹ́ àdúró níbi tí adé yìí báyìí so abẹ́lẹ́ ọ̀hún bẹ́ẹ̀ lè nínú ẹ̀sìn wa ẹ̀jẹ̀ ká máa fi nǹkan àgbọ̀ yìí ká máa fi sí wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك òyìnbó pé wọ́n sọ pé oòrùn àti ara mọ́mọ́ ti dà àti ìrìnàjò pa àti ara ọ̀gbẹ́ náà ni ẹlẹ́sìn ìdájọ́ sí. àwọn ọmọdé tí wọ́n ti rí lẹ́yìn. nǹkan tá a kàn mọ̀ nínú súnà nàbì sallallahu alaihi wasallam iná ní pé ó sọ pé abúrédò tó sọlẹ ẹ máa jẹ́ kí sọlẹ àti ẹ máa lọ lára títí tó di ọjọ́ òfì tutù fa inna shiddatal harri min fayyi jahannam nítorí gbígbóná janjanja tí ojú ọjọ́ máa gbóná janjanja ní àsìkò ẹ̀rùn yẹn níṣẹ́ ni máa wá látara èémí iná jahannam látara èémí iná jahannam àmọ́ kí látara náà ni wọ́n ti dóorùn information tuntun ni látara àdìjẹ́nà wọn ti dóṣùpà information tuntun ẹni tó wí fún yẹn kò kọ́ mẹ́rin rẹ̀ wá náà. náà oníbèrè ìbéèrè pé ẹ̀ka òkùnrin bá wọn lọ àwọn pé kí nǹkan àwọn ṣe wọn ní ó ti tó bí ọdún méjì báyìí tí àwọn ti fẹ́ ṣe nǹkan àwọn òbí àwọn ọmọ bí àwọn òbí àti àwọn olùsèlú báwò tó fi jẹ́ pé wọ́n máa ń sípè ìyá àwọn lórí rẹ̀ pé láwùjọ sí ìdá àwọn tó gbé tó fi rẹ̀ báyìí. ní tí yóò sẹ wọn náà ni pé yóò bẹ̀ wọ́n yóò rọ̀ wọ́n yóò tù wọ́n yóò sì fọ̀rọ̀ Ọlọ́run yóò fi bọ́ wọn ìlànà anábì sallallahu alaihi wasallam yóò fi yé wọn tí wọ́n bá wá ní lálágbọ̀n kankan àwọn ò ní gbà àfi kó fi ẹ̀sìn sílẹ̀ náà káwọn tó fi lọ́kọ̀ọ́ kó fi yé wọn pé innama ta'atu bil ma'ruf níṣẹ́ ni ọlọ́run bá ṣe lọ́rùn yẹn ká gbọ́rọ̀ sẹ́lómìn lẹ́nu tí ò bá ti pa á láṣẹ pẹ̀lú ń tọ́takùtọ̀ lọ́n takùtà nábì. jèlòbá àbùtẹ́ wá fẹ́ kí wọ́n dànù yín kí ẹ tó bá ń fọwọ́ sí àti lọ́kọ ìtakùtọ̀ lọ́n ìtakùtà nábì. torí ẹ̀ tí àwọn ọ̀bá gbà láti jẹ́ ẹni tí ó fi yọ fa ọmọ wọn fọ́kọ àwọn awọ ẹnìkan nu mọ̀lẹ́bí bàbá àwọn lọ́yẹ̀ gbọ́n àbábúrò bàbá àwọn tóun ó lè ṣe wàlí fún ọmọ yẹn láti lọ́kọ nítorí ẹ̀ lè má dọ́mọdé láéláé nítorí ọdẹ orí tiyín àtàlágbọ̀ọ́yẹ yín àtòdó tẹ̀ ń gbé ká kẹ́ ẹ má wá fi tiyín kẹ́ má fi bàtọ̀ mọ́ ọlọ́mọ jẹ́ tí àwọn ẹni tí ó yẹ kí àwọn tún di ẹni tó tó fọmọ lọ́kọ nínú mọ̀lẹ́bí bàbá táwọn náà bá ní tẹ́gbọ́n àwọn àbábúrò àwọn òsè àwọn ò lè darí gbà fẹ́yìn ikhtalafu fas-sultanu waliyyu man la waliyya lahu táwọn náà bá ti ṣe ya pábà wọn ajẹ́ pé ìjọba ni ó di wàlí fọmọbìnrin tí ò ní wàlí gbàtà òsì níjọba ẹ̀sìn Islam yóò bọ́ sórí àwọn aṣíwájú ẹ̀sìn Islam láwùjọ bíi tẹ́ ẹ bá wà àwọn ní òfin ọlọ́kọ lórúkọ Islam pàápàá àwọn òbí eléyìí tá ń kórìíra ìsìláàmù ni abẹ́ àbúradà wo làwọn ọba ti fi ọlọ́kọ tẹ́lẹ̀ àbúradà ẹ̀ka ọ̀nà nǹkan sànù. oníbèrè béèrè pé táwọn bá ń ṣe sọ láti lọ mọ àwọn ẹ̀rọ yẹn kù pé àwọn máa ń kọ ẹsẹ̀ pé ṣé sọ́dọ̀ àwọn àti lọ́la ti àti olórí sọ́lá ìlú ti máa kọ ẹsẹ̀. àtẹ̀jù ni à ń kọ̀rẹ́kì ọmọ lórí sọ́lá ẹ̀yin lè máàmù ọmọ ni máàmù ó ti tó pọ́ mọ́ tí ó tì yín kọ̀ sá lọ tó sálámù gbogbo àtúnṣe tí máa ń ṣe tẹ́ ẹ bá kíyèsí ẹ máa pàpà ṣàlàyé fún ni lẹ́yìn sọ́láàtì kéésì orí sọ́láàtì ńlẹ́ tí wàá máa kọ́ lẹ́kọ̀ọ́ kéésì lékè oní sọ́láàtì ẹ̀sìn gángan gángan ní sọ́láàtì. ló bẹ̀rẹ̀ ìbéèrè pé kí ni rísìn tó fà lóbìnrin lóbìnrin tó fi lè gé irun rẹ̀ pé àmì kí ló máa. kí ló lè mú kóbìnrin ó gé àwọn ọmọ àwọn ọmọ kí ló fẹ́ gé sí irun rẹ̀ ọ̀ṣọ́ rẹ̀ irun rẹ̀ fáàrí rẹ̀ wọn náà tó bá tẹ̀ títí kò gbowó báwo lórí rẹ̀ ó ṣe rí tó bá tẹ̀ fa àwọn orí rẹ̀ sórí rẹ̀ wá di kólóbó bóòlù ọjọ́ sọ́jọ́ obìnrin náà oníjọ́bìn so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin lónìí ìwà àbàjẹ́ ni làwọn fi ń sayọ̀ ntí ò fi kún ẹwà ẹni ni wọ́n mọ̀ wò pé ó ń bu ẹwà kún àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lọ gé irun orí wọn yóò kù bíntín báyìí yóò wá sórí bí orí bọ̀m̀bọ́ì yóò lọ ń soge oge ìranu wọlé lẹ́yìn náà jiyàn tó bá jẹ́ pé iná orí wọ́n ń yọ obìnrin lẹ́nu gbogbo àwọn tó sọ àmọ́ nípa oògùn tán lè fi ṣe wọ́n ní oògùn kò lè ṣiṣẹ́ láti pa iná orí rẹ̀ àfi káwọn kọ́kọ́ fa gbogbo ohun orí rẹ̀ dànù ọjọ́ pítọ́ látàrí túláàsì wọn á lè fa ìwọn orí rẹ̀ gbà yẹn náà. níbèrè béèrè pé bàbá àwọn pé wọ́n máa ń ṣe àwọn iṣẹ́ bọ́ wọ́n lè ti máa lọ gbọ́dọ̀ àwọn babaláwo àwọn lè ti bá wọn sọ̀wọ́n gbọ́ kí dákun kí làwọn kò lè ṣe lórí. ẹ máa kìlọ̀ fún ẹ sì máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tẹ́ fi túká lálàáfíà tẹ́ bá ti túká lálàáfíà wọn ò bá gbọ́ wọn pàdánù àdúrà yẹn lẹ́yìn ikú wọn ọlọ́mọ àni kí wọ́n gbọ́ kí wọ́n gbà ẹ̀yin náà sọ rírẹ pé wọ́n tọwọ́ ẹ̀yin wọ́n fi mànà anabi sallallahu alayhi wa sallam wọ́n ní la in yahdiya Allahu bika rajulan wahidan khayrun laka min humri na'am ọlọ́mọ bá tara rẹ fi yẹn yọ kán mànà ó lóore fún ọjà wọn rà fún mi púpà púpà lọ. bẹ́ẹ̀ni àdúrà máa yí kádàrá padà torí àdìsá nàbọ Muhammad صلى الله عليه وسلم أن لا يرد القدر إلا الدعاء والسنة اللي قدر قدر فدعاء أنا بيقال له صديق oníbèrè bèrè pé ẹdáàkùn ṣé tí àwọn bá lè sọlá lọ́wọ́ tí màá wá kàdé ní pé káwọn ti forí kanlẹ̀ pé ṣé ọmọ yẹn ní káwọn forí kanlẹ̀ àbí káwọn. yéésù ọ̀ràn yẹn súnà ni àwọn tí ìmáàmù bá ti forí kanlẹ̀ ẹ̀yìn ọ̀lọ́pṣọ̀n innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n fi ìmáàmù síwájú kẹ́ lè wà òkọ́sí rẹ̀ ni ìmáàmù ti lọ sí forí kan lẹ́yìn ní dúró ẹ̀yin náà lọ forí kan náà. ó bèrè bèrè láti ara wọn pé ẹ̀dá ọkọ̀ àwọn bá àwọn àtàwọn bí ẹ̀kọ́ máa ń ṣe pé ìwú gangan ló jẹ́ kó fi tọ́ kò náà lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam tó láṣọ pé ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله àti tó pẹ́ fọlọ́n pé àwọn mùsùlùmí mà ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله ṣùgbọ́n yorùbá sọ pé ìgbà àjòká rí ìkànnà ètò ìgbà tí rọmọbọ́n náà dé láwọn máa di gbogbo ẹni tí lọ́tì lọ́pọ̀ afẹ́ tètè kọ̀ tó tó di pé àsìkò tó ṣẹ̀sìn tó ó ti kọ́ nípa ẹ̀sìn ṣé bá kẹ̀sìn fún ni iṣẹ́ ọwọ́ àti iṣẹ́ owó ń káàkùn ẹ̀sìn yín ọwọ́ jágútẹ́ ni wọ́n fi mú náà. níbèrè bẹ́ẹ̀ pé bàbá kan wà tó jẹ́ pé ó sọ fún ọmọ rẹ̀ obìnrin pé gbogbo lọ fẹ́ lómi àti ẹni tó wá láti ìlú ọ̀fà nígbà tí àwọn pe àwọn èèyàn tó pọ̀ sí wọn dáadáa wọ́n padà gbà láti ṣe ìdíkà náà ìgbà tó yá bí ọdún díẹ̀ ìdíkà náà gbàjẹ́ pé ó dàrú wọn kóra wọn àti ẹni tó ń fẹ́ yẹn wọ́n ní tó wá fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ fẹ́ lómi ìdíjọkùnrin ọ̀rọ̀ pé àwọn fámìlì bàbá náà kí wọ́n pátá làwọn bá tó gbà. ṣé ẹlòmíì náà tó tún fẹ́ fẹ́ kí tún sọmọ àjọ wọn. alhamdulilayi. wọ́n á ní pé àwọn jọ wá kìnìkà pé bọ́ọ̀tì àti fámìlì ìyá ni wọ́n ti ti wà ní ìjọba. kò tí ì rán ni fi lọ́kọ̀ kò tí ì rán fi lọ́kọ̀ ó ti bọ́ ha nítorí pé ẹni tó bá pàwọn èèyàn ìyá rẹ̀ ló bá fi lọ́kọ̀ obìnrin kì í fìyàn lọ́kọ̀ kò bá jẹ́ bàbá ìyá rẹ̀ kò bá jẹ́ gbọ́n ìyá rẹ̀ lọ́kùnrin kò bá jẹ́ àbúrò ìyá rẹ̀ lọ́kùnrin àwọn eléyẹn wọn lè fi obìnrin lọ́kọ torí pé abẹ́ ìṣirò kóbìnrin làwọn ni wọ́n wà níbi à ń fọmọ lọ́kọ lágbọ́n tiẹ̀ o ọkùnrin làwọn náà láàyè wọn o àmọ́ lágbọ́n tiẹ̀ tó ń gbà wípé obìnrin ló mú wọn tamọ́ so wọn lè fi ọ lọ́kọ bàbá náà lẹ́ lọ bá bàbá àwọn èèyàn bàbá wọn ìgbà táwọn ọba wa gbà ìgbà náà lọ́wọ́ kan wá síwájú ẹ̀sìn àwọn ló fi ọ lọ́kọ kama máa wo wá máa àfọmọ àlùwà àfọmọ àlùwà eléyìí ń bẹnu sí ayò dúdúdú torí pé àwọn ọmọ àlùyìn tẹ̀ ń sọ yẹn náà àwọn ẹsẹ̀ màláìkà àwọn ọmọ àlùyìn tẹ̀ ń sọ yẹn àwọn ẹsẹ̀ anidọ́ẹ́kù náà kì í ṣàṣìṣe lẹ́yìn náà tẹ bá gbé sórí àtẹ tó bá gbà máa ń ṣèwádìí láfíríkà ń bì í pé gbogbo ojú ni ó ti parí tẹ bá gbé sórí àtẹ́tẹ́ ní yìgì égbèjà táwọn ọmọ àlùyìn tó bá fọ́ màlúù mi ọyẹ na wọnú lóyún náà ẹ má yẹ èèyàn tó ti kọra wọn láti jọ máa lóyún ọmọ àlóyún lọ́kọ ọmọ àlóyún níyàwó ẹ má yẹ tòtẹ báyìí sọ pé ìwà àwọn aráàlú mi ọ̀dà bó ni wàá ti fi wàá dà sàábì lẹ́yìn ní àbí tó ọ̀pọ̀lọpọ̀ àwọn wa burúkú yẹn ó pọ̀ láwùjọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ superiorize ara wọn inferiorize àwọn èèyàn míì lórí irọ́ burúkú tó wáyé pé ọmọ ìlú kan lọ fẹ́fẹ́ tó sì jẹ́ pé ìlú tiẹ̀ àti tiwọn ó lè má ju ibùsọ̀ mélòó lọ wọn lè bá ẹ̀yàkẹ́yà ah, làwọn eléyìí ẹ̀yàn bú ni wọn tó sì jẹ́ pé nù sírò èèyàn kan náà la kà wọ́n kú tó kí ló dé níjò lẹ́tọ̀ wá fẹ́ràn ara yẹn níjò lẹ́tọ̀ fẹ́ràn ara yẹn kí ni kíkọ́ mú rọ́kọ gidi torí àwọn èèyàn lóòótọ́ tí wọn rí wọn ò ní wí ó lè jẹ́ pé ṣe sí àwọn èèyàn lágbọn abitọ́kùnrin yẹn ti wá ìwà wọn ọ̀dá àmọ́ kò túmọ̀ sí pé gbogbo èèyàn bẹ̀ náà ni ọ̀dà bí ẹ bó ṣe jẹ́ pé ńgbà tí wàá ti ní da tó jẹ́ ni ṣé kò sí ìbílísù láàrin tìyẹn náà tó bẹ́ẹ̀ náà ni gbogbo àyíká yìí náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب